Dialogue for fluency. Ǹjẹ́ Oni. ìwé? Ó ní. Ẹ fún mi ní díẹ̀. Mélòó lo fẹ́? Mo fẹ́ méjì. Lọ méjì nínú ìwé mi. Dialogue again for fluency. Ǹjẹ́ léwé ìwé? Mo ní. Ẹ fún mi ní díẹ̀. Èlò ló fẹ́? Mo fẹ́ méjì. Lọ ya méjì nínú ìwé mi.